oṣù méjìlá ló ń gbé kalẹ̀ tí wọ́n ti ka ètò ìsẹ̀mí ayé yín. ó ní látijọ́ tó ń fi gásán máa tilẹ̀lẹ̀ ló ń ti gbé oṣù méjìlá kalẹ̀ sí orí ayé táwọn èèyàn ń ká ajẹ́ kó kò fi ọbẹ̀ lásìkò ti wà yìí oṣù méjìlá. nínú ha olùwà ni wọ́n ń bẹ nínú àwọn oṣù méjèèjì láàyè àrùbá tó sọ̀rọ̀ oṣù mẹ́rin bẹ́lẹ̀ tó jẹ́ oṣù wọ̀. ọlọ́run bá sọ fún wa pé ajé pé ní àwọn oṣù méjì láàyè mẹ́rin kan bẹ́ẹ̀ oṣù ọ̀wọ̀ ni. sábà ní nǹkan ó dáyàtọ̀ láàrin àwọn yòókù nínú ṣẹ̀ríà bóyá náà ló sọ bẹ́ẹ̀ pé nǹkan báyìí dá yàtọ̀ láàrin àwọn yòókù olówó wa sọ àwọn àdúgbò fi yàtọ̀ ó bá nẹ́sẹ̀sì pé ìwọ̀n tún ṣe kankan bẹ́ẹ̀ òun náà ló sọ tí ò bá fi níbi àgbọ̀rọ̀ ṣe. Ànábì sallallahu alaihi wasallam àwọn náà nínú gbogbo ọjọ́ tó ń lọ bẹ́ẹ̀ tó ń sì ń wọ̀ níṣọjọ́ méje sáà ń lò láyé èyí tó lóore jù nínú àwọn ọjọ́ yìí wọn náà lọ́wọ́ jùmọ̀. kéèyàn wá rò pé anábì ní ọjọ́ jùmọ̀ lóore kó wá rò pé anábì ah, lọ́wọ́ ọjọ́ jùmọ̀ lóore jùmọ̀ àti kan báyìí bẹ́ẹ̀ bá a ti rẹ́ nìkan náà àwọn ìyàwó anábì tó ṣe bẹ́ẹ̀. pé anábì lọ́wọ́ ọjọ́ jùmọ̀ lóore kó wá mú ọjọ́ jùmọ̀ olùgbàwẹ̀. èyí tá a sọ ni pé bàbá lọ́jọ́ yìí yìí da àsìkò yìí da

inú àwọn oṣù yìí òun náà ní oṣù almahawar àdúgbò pé sulukọ́dà àti bulhijja àti almahawar mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn tẹ̀léra wọn èyí tó sì kẹrin ní òun náà lóṣù rajab fagbọ́ndọ̀ lónìí ọlọ́wọ́n ní àwọn mẹ́rin yìí oṣù ọ̀wọ́ ni wọ́n kí lára ṣe ń bẹ̀ ọlọ́ni wà látàlẹ̀mú fìhínà àbúkọ̀tàkùn ojú àná lọ. Ètò kìíní àti ẹnu oṣù yìí ni pé olúwa ní ẹ̀gbọ́n ṣàbùkí fúnra nínú àwọn oṣù mẹ́rin yìí. Ẹ má bàbá ìfọ̀nà nílẹ̀. Ó ti tán kò lọ. Tó bá tún lọ́wọ́ nìkan sí nǹkan míì, a nínú àwọn kámásàgbòsí fúnra wa ń bẹ wọ́n ní tó kó sínú rẹ̀ òun náà ní pé mùsùlùmí ìjà ń gbà náà mùsùlùmí ìjà náà kí nìyí nínú àwọn oṣù mẹ́rẹ̀ nìyí ọ̀gbọ́dọ̀ ta. ìjà tó lè jà ni pé láwọn kan bá wá dé lẹ́gbọ̀ ọjà ọkàn fi ń lápè bí ọkàn fẹ́ dáàbò bá ara àyàn èyí pẹ́ mọ́ ọkọ̀ yà ìfowópamọ́ ọlọ́gbájá olúwalẹ̀ gan ṣàbòsí fún ayé bẹ́ẹ̀ ok ṣé sáà sọ pé àwọn oṣù tó kù ní alẹ́ ṣàbòsí ní àbí àṣìlẹ̀ máa jà kí wọ́n lè ní ìlú gbẹ̀rù nù ọ́ pé ẹ̀yà máa jà tu àwọn yòókù ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo àwọn oṣù tó kù náà lẹ̀ gbọ́dọ̀ jà gbogbo àwọn oṣù tó kù náà lẹ̀ gbọ́dọ̀ máa ṣàbòsí fún ayé àmọ́ bẹ́ẹ̀ bá ṣàbòsí fún ayé nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí yóò bí ọlọ́run ju ti àwọn ìjókòó lọ́rùn sòkòtò rájà bò yìí ìjà rẹ̀ bẹ́ẹ̀ rí kò sáwọn ọmọ rájà bò kò sí àwẹ̀ kankan pè ní àwẹ̀ rájà bò sómù rájà bò kò sí tó bá níbi ká gbára ẹnu rájà bò ànágbé sọ sọ́dọ̀ gbọ́ àwọn àdìsí tá à ń rí tán kó wá fún wa ní tán lọ pé eré àdéhìí àwọn àfò ní mà wọ́n ní àdéhìí dọ̀rọ̀ yìí fún mi kọ́dà rínú àwọn tíra táwọn yẹn ti mú tíra yìí ní sọ́hàtì màjálè ìgbà tó ń kó gbọ́ àdìsí wá bá mú gẹ́gẹ́ àmọ́ sáfà tó kọtíra ní gbogbo àwọn àdìsí mo kó wá fún ọ láti ń fún wájú àgbò yìí ó ní ni kí yẹn fún kàwé sílẹ̀ tó wá gbọ́sọ̀ ìwé ìgbọ́sọ̀ lọ pé ẹ̀mọ wà nítorí lóyìn kò sí pé ká dáwẹ̀ ní Rajab kí àwẹ̀ Rajab ah, wàhálà ti di àpọ̀ báyìí ká tún lọ́ọ́ dáwẹ̀ ah, ah. ẹ̀sìn àmọ́ lẹ́yìn kó bí ẹ̀sìn ànábì náà lẹ́yìn kó bí ẹ̀sìn àbí torí àwẹ̀ tó gbà lọ́jọ́ Jùmọ̀ orúkọ gbọ́dọ̀ dá orúkọ sáwọn ẹ̀ ibi táyà bá wà nẹ́bì náà ni ó sọ ìgbà tá ń sàlàyé àwọn afá ń sàlàyé pé ara ń a fi gbà pé ọgbà pa nẹ́bì ni pé wàhálà yóò dùn lọ́hùn ilẹ̀ ìmọ̀ṣáwà ọ̀gbọ̀gbọ̀ mẹ́sì kankan wà àtìkánná gbogbo yẹn lọ́wọ́ ara tá a fi mọ̀ pé ọgbà iṣẹ́ kílẹ̀ bí kílẹ̀ yáwọn èèyàn wàhálà ọmọ lọ́nà ni ó èèyàn gbọ́dọ̀ fún gbọ́dọ̀ tó mú tí táwọn sọ ní pé kí yẹn gbára ẹnu ìjọ alájábu ló ti èèwọ̀ ni kì í ṣe òfin gbára alájábu kì í ṣe òfin gbára alájábu èèyàn lè gbàwẹ́ ẹnu alájábu àmì ìwò lè gbàwẹ́ alájábu ní táwọn sọ nu ìyàtọ̀ bẹ́ẹ̀ o èèyàn lè gbàwẹ́ ẹnu alájábu àmì ìwò lè gbàwẹ́ alájábu anábì sallallahu alaihi wa sallam kò sí oṣù kan láyé ká anábì gbàwẹ̀ kò sí oṣù ọ̀hún anábì gbà monday yóò gba thursday oṣù náà nílò àwọn eléyìí náà bẹ́ẹ̀ bá máa ń gbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó alájà budé yẹ sọ̀fẹ̀ kò ní sọ̀fẹ̀ ó gba àwọn àwọn àwẹ̀ tí máa ń gbà wọn nì ló gbà àwẹ̀ mọ́ndé ló gbà kó sáwẹ̀ àwẹ̀ alámísì ló gbà kó ṣèṣe lọ́jà bù àwẹ̀ oṣooṣù ẹ̀rùn mẹ́ta ló gbà kó ṣe lọ́jà bù. sòrí tá à sọ fún akájú kúrò dáadáa ànábì ò gbà á kódà fáwọn ibùdó tó ní ọ̀rọ̀ ṣùgbọ́n Allahu ta'ala

kò ní ká má sin lọ́run kò ní ká má wo di ọlọ́run amẹ́sìn tọ́lọ́run ànábì ògbé kalẹ̀ agbọ́n sí nìyí kò ń ganá kò ní dídá wọ́n tún sùn wọn láwé arúgbó arúgbó ni arúgbó arúgbó tó gan àwọn ramadana tó jọ́ràn ẹ̀ fún gbogbo ayé ọlọ́run lárúgbó ojú kí ni òun lọ àwọn arúgbó yìí dára <laughs> ajẹ́pẹ́ ọlọ́run Ramadan náà tàwọn tánu àwọn ọ̀dọ́ nù káàrú ọgbà ń bẹ̀ ọlọ́run sàmọ̀nà wa nítorí lè níta ń sọ́kọ́ wa ni pé gbogbo ń tábà ṣe lẹ́sìn ẹ̀dàkọ̀jẹ́ ara kọ lẹ́fún ọlọ́run máa jẹ́ àṣàṣì dànù anábì ní gbogbo ọlọ́run ti dédé àwùjíyà anábì ní wẹ̀ kúrò dédé àti dọ̀láàlà wà kúrò dọ̀láàlà tí ọlọ́run ti alọ́mọ náà وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم نعم gbọ́dọ̀ máa yan dì gbogbo ló ní àsìkò tiẹ̀ náà ló tẹ́ pé lára àbùsùn náà ló dì í yàn àmọ́ bí tí tí ẹni máa yan dì ó ti tàbákò tiẹ̀ nígbà mùsùn kàbá nìyẹn mùsùn kàbá náà kàmá kí n ṣe nábìlá òun náà dé tán. Ànábì sallallahu alaihi wa sallam tó bá di ìdájí sàbán ọlọ́wà ló wà nàjú tó wà alákòókè rẹ̀ gbogbo àwọn ẹ̀dá rẹ̀ yóò wà lọ ló wá gbé àforíjì ní ẹ̀yìn mọ̀láìkà látòrí lọ gbogbo àwọn ẹ̀dá mi ọmọ àforíjì wọn gbogbo mi ní sọ́túlọ́ọ̀sì ni ẹ máa fún wọn láforíjì àtẹ̀yìn méjì nù ọ́ àwọn làwọn méjì wọn lẹ́ni àkọ́kọ́ òun ẹlẹ́gbọ́ ẹnì kejì ẹbí yanjì àwọn tí wọn náà fojú ọlọ́run nínú ìdàgbàsá bá mi anábìlógbẹ́ o sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà ní alẹ́ akára fún yẹn ń sàbòsí fúnra yẹn náà ṣùgbọ́n àwọn akára fún akára fún akára àbòsí ọ̀nà mẹ́ta náà pín sí. ẹlẹ́kẹ̀ẹ́ta ni pé zulmul abdi ala nafsihi kẹ́rù máa sàbòsí fún rẹ̀ ó ní pọ̀nà pọ́lọ̀ ní ọ̀dà kọ́ máa ṣe ọ̀n sàbòsí fún rẹ̀ ni. mùsùlùmí yẹn di o lóòótọ́ ó gbé àwọn òbí kan kalẹ̀ fún abẹ́ ẹlẹ́yẹn di kan báyìí ẹlẹ́yẹn di kan báyìí àmọ́ àwọn àfẹ́ ẹlẹ́sìn àwọn àfẹ́ ẹ̀sìn lásán mọ́tán sàlàyé rẹ̀ fún wa o kéèké mo kanu tí dàbá yìí àwọn náà kọ́dà kìíní ìgbùnù kìíní ìgbùnù kìíní òun náà sí kìíní fún kìíní a máa taba kọ́dà sí òun kìíní kan òun náà sí kìíní kìíní oṣù mẹ́ta lè yàn lóbi àwọn àfààní olófin olófin ó sì ní bá ti máa ń lò pẹ̀lú àwọn kan because àwọn náà mọ̀tàn ó kí ni irú ẹsẹ̀ wọlé yìí dá tọ́rọ̀ lórí búrúkú yìí irú ẹ̀sẹ̀ ilé ìgbà tó fi ọdún tó yìí so kọ́dà tẹ́lẹ̀ omi ló má burú fún nǹkan so lóṣù ọ̀sán fi wọn àpẹẹrẹ tó tó ogun ọ̀tán òun náà àwọn káàbù sọkọlọ kọta àmàlà wa náà aláìkùn sálà. ok ẹni tó di àwẹ̀ tẹ́lẹ̀ ẹni tó di àwẹ̀ tẹ́lẹ̀ kọ́tẹ́ àsìkò yìí lọ́lọ́wọ́ fún lágbára àfikún lórí ẹni yóò gbà ẹlẹ́kùnrin ká má gbà iná lásán alẹ́ yẹn lè gbàwẹ̀ nínú rájàbù ààrùn kí lágbọ́rọ̀ gbà ẹni tó gba ọ̀rọ̀mọ̀dọ́rọ̀ náà tí wọ́n ń gbà ní rájàbù kí ń gbà ọ̀rọ̀ náà ní ń gbà kò gbà rájàbù